الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته السلاية ibi orísun ọ̀nà méjì náà ni ìbá tún sí ríbẹ̀ nàìjíríà àti ríbẹ̀ fọ́ọ̀dù pẹ̀lú kálọ́ọ̀nì lára káfí gbèlé ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni èyí ò ní ìlọ́nilára nínú ṣùgbọ́n tó wá pẹ̀lú èyí èyí tó ní ìlọ́nilára nínú tí ká pé èèyàn gba ẹgbẹ̀rún àpò lórí pé èèyàn dá padà lẹ́yìn ìgbà kan wọ́n wá ní ẹgbẹ̀rún àpò ọgbọ́dọ̀ tún lé àpò márùn nígbà téèyàn ọba dá padà lórí ilé lọ́sùn wọn lọ́yàn lára eléyìí rìbá ni ọlọ́wọ́n bá ti lé wọ̀ rìbá tí ọ̀hún á ní ìlọ́nilára nínú òun náà ni fún mi kó o sì gbá lẹ́sẹ̀kẹsẹ̀ fún mi kí wọn náà gba tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àlékún bí ìfún mi lẹ́gbẹ̀rún kan náírà kí n fi fún ọ ní ẹgbẹ̀rún kan ó lé sí lè máa bí ẹni tó fẹ́ dánwó tuntun tuntun oní náírà márùn márùn kéèyàn wá fi ẹgbẹ̀rún kan kó fi lé lọ́wọ́ kó o fi wá kó náírà márùn tuntun tuntun fún ọ pàtó wá ṣe fún ọ tán kó o wá fún náírà márùn lé àbọ̀ àbá àtọ́ta náírà lè pípé eléyìí jẹ́ èrè títẹ́tọ́ sẹ́gun eléyìí fún mi tí wọn náà fi gba tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n ìlé mi nítorí pé tó ti lé lórí rẹ̀ haram mi nínú òfin ọlọ́run torí ẹ̀ lábẹ́ òfin kọ̀tọ́ káta àlùfọ́gbọ́n tẹ̀lé fọ́gbọ́n fàdákà káfígbà fàdákà àyàfi kọjá yẹdẹn bìẹn yẹdẹn bìẹn pé fún mi tí wọn náà fi gba tiẹ mẹnàgá yìí sẹfọ ọhún láì jẹ́ pé àlékún ọwọnú ẹ fún mi tí wọn náà fi gba tiẹ láì jẹ́ pé àlékún ọwọnú ẹ bẹ́ẹ̀ náà ni wúrà góòlù kọtọ táfìrà góòlù àyàfi kọjá yìí pé fún mi kí wọn náà sì gba tiẹ̀ fún mi kí wọn náà gba tiẹ̀ láì sálè fún a ò gbọ́dọ̀ sọ yìí pé góòlù tí wọn kó wa góòlù tuntun ni ìwà tó sọ yìí pé èyí tí ọfẹ fi gba pààrọ̀ ó ti jẹ góòlù tó ti pẹ́ ó ti di wíwó rí wọn wá wọn wò wípé a lè fi yóò fún wa góòlù tuntun báyìí òṣùwọ̀n kan náà nínú góòlù wíwó rí àyàfi ká lè fún ọ wà nínú wíwó rí ṣe tuntun sábà ti ṣe bẹ́ẹ̀ kò sì ti rìbá àwọn pé lè jẹ́ tuntun lè jẹ́ wíwó rí kò kò ní ìtumọ̀ kankan lọ́dọ̀ tó wà torí góòlù sí góòlù ni wíwó wọn ọgbọ́dọ̀ dọ́dọ́gba àbí ká tẹ̀ sọ pé góòlù tí wọ́n kó wá òkúta ni góòlù tútù ni wọn ò tí ì rán rárá èsì ẹnìkejì sì kó wa èyí tí wọ́n ti rọ ni àwọn afẹ́ fi wọ́n gba pààrọ̀ ara wọn a gbọ́dọ̀ fi wọ́n gba pààrọ̀ ara wọn àyàfi kí wọ́n dọ́gba lóṣùn wọn tó ń di pé ọ̀kan ti wà ní rírọ̀ ọ̀kan ò sí ní rírọ̀ àtẹ̀tẹ̀ rọ àtẹ̀tẹ̀ wọn ọ̀rọ̀ sábà fẹ́ fi wọ́n gba pààrọ̀ ara wọn bákan náà ni wọ́n ti gbọ́dọ̀ jọ wúwo dọ́gba ọ̀kan ọ̀gbọ́dọ̀ wúwo jù kan lọ torí ẹ̀ a sì gbọ́dọ̀ ní lọ́kábọ̀ kọ́ wa gba èyí tẹ́mi ó fi sanwó èyí tẹ́mi ti pààrọ̀ fún ètò oko fún mi ọ̀rọ̀ lọ́kábọ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ni nítorí àdìsá nàbẹ̀wò Muhammad sallallahu alaihi wa sallam tóní la tabi'u adh-dhahaba bidh-dhahabi illa mithlan bimithli wa la tashiffu ba'daha ala ba'd ẹ gbọ́dọ̀ fi awúrà ẹ gbọ́dọ̀ fi wúrà góòlù kẹ ẹ fi bá pààrọ̀ góòlù ẹyà fi kí èkíní kejì wọn jọ dọ́gba lóṣùwọ̀n ẹ gbọ́dọ̀ fi góòlù kẹ ẹ fi bá pààrọ̀ góòlù ẹyà fi kéyìí tẹ ẹ fẹ́ mú wá fi bá pààrọ̀ kọdọgba pẹ̀lú èyí tẹ ẹ fi pààrọ̀ rìn lóṣùwọ̀n ọkàn gbọ́dọ̀ wúwo ti lọ ọ̀kan ọ̀gbọ́dọ̀ pọ̀ jù kan lọ ló sùn wà wọ́n gbọ́dọ̀ jẹ́ dọ́gba ló sùn wà. alábi tó wá ní wọlé ẹsẹ̀ ṣífò bàbọ̀ ha àlẹ́ bàbẹ̀ ẹ ò gbọ́dọ̀ jẹ́ kí ọ̀kan nínú àwọn góòlù méjèèjì tẹ́fẹ́ fi bá parọ́ ara wọn yẹn ẹ gbọ́dọ̀ jẹ́ kó pọ̀ jù kejì lọ ló sùn wà. ilé ìbá jẹ́ gíráàmù eléyìí tó jẹ́ góòlù tútù eléyìí tá a ti rọ náà ó gbọ́dọ̀ jẹ́ ọgbọ̀n gram ìgbà náà lọ sọ pé kẹ́hìn gbà pààrọ̀ tó anábì sí ni wàlá tẹ̀bí ìrọ̀lùwárí kọ́ bẹ́ẹ̀lùwárí kí ilà mẹ́tìlán bẹ́ẹ̀ mẹ́tì bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ ta fàdákà kẹ́hìn gbà pààrọ̀ fàdákà àyàfi kí méjèèjì kí wọ́n jẹ́ kí wọ́n jọ dọ́gba lóṣùwọ̀n ní wúwo ọ̀kan gbọ́dọ̀ wúwo jù kan lọ. eléyìí sàdákà tuntun ni eléyìí wíwó rí ni a eléyìí irú rẹ̀ lówó lórí púpọ̀ ó ju irú eléyìí lọ gbogbo àwáwí ni nínú nǹkan tí sẹ́rí àtúkalẹ̀ lópin ìgbà tó wá ń gbé fàdákà náà lọ fẹ́ fi ta fàdákà láti máa ń ké gíráàmù kan nínú oríṣi yìí tí wọ́n bá fẹ́ tà wọ́n lè ta ọ ní one thousand naira nígbà tí gíráàmù kan oríṣi kejì yẹn kò lè dé sí ten thousand naira one thousand sí ten thousand yàtọ̀ wà bí o ọ̀wà tó bá ti wá jẹ́ pé fàdákà yẹn ni wọ́n fẹ́ fi gbàrọ̀ fàdákà mi kò sí tọkàn á pẹ̀lú yẹn tí wọ́n ń tà wọ́n ntọ́ tàn ni pé fàdákà la fẹ́ fi ṣe pààrọ̀ fàdákà kò sùn wọn àwọn gbọ́dọ̀ gbọ́dọ̀ gbà tí ọ̀wá sí ẹ̀jẹ̀ mẹ́ bí ti wùlò kéré máa kò sí ẹ̀jẹ̀ mẹ́. nítorí tọ́ka bá ti lè pọ̀ jù kan lọ ó ti di rìbá. ìgbà tí wọ́n mọ̀ ikọ́ kan níye lórí jù kan lọ kí ló dé tó fi wá jẹ́ pé fàdákà bíi tiẹ̀ náà lọ fẹ́ fi gba pààrọ̀ rẹ̀ lọ́ọ̀tà mọ̀nà lọ́ọ̀tà lówó lọ́ọ̀tà náírà fún àtọ́ bá gba náírà sẹ́kọ̀ wá ara eléyìí iye yòówù ọba lè ra kọ̀ bá àdéhùn kọ̀ bá àwọn kọ̀ọ̀kan wa. tòun àwọn ìgbà bá ti sọ yìí pé fàdákà náà lọ fẹ́ fi gba fàdákà wọn ò gbọ́dọ̀ jura wọn lọ ló fún wọn. bákan náà wala tashifu ba'daha ala ba'd Ànábì sallallahu alaihi wasallam wọn ni ẹ má ṣàfikún lórí apá kan wọn lọ́nà tó bu àti èkejì lọ tó bá ti jẹ́ pé fàdákà lọ fẹ́ fira fàdákà òṣùwọ̀n wọn gbọ́dọ̀ jọ lọ gbà góòlù lọ fẹ́ fira òṣùwọ̀n wọn gbọ́dọ̀ jọjọ́ gba eléyìí wọn lówó sí eléyìí lọ kì í sọ̀rọ̀ òṣùwọ̀n wọn wọn gbọ́dọ̀ jọjọ́ gba eléyìí báyìí wa á rí i pé adékèkọ̀tọ́ kata fadaka káfígbà fadaka kọ̀tọ́ kata gold káfígbà gold káfígbà pààrọ̀ àyàfi kékeré kejì wọn wọn jọjọ́ gba ló fún wọn májẹ̀mú àkọ́kọ́ nù májẹ̀mú ẹlẹ́kẹ̀jì ó ti jẹ́ yẹ́dẹ́n bí yẹ fún mi kí wọn náà bàjẹ́ kọjẹ́ bí tiẹ̀ bá ti tẹ̀ ọlọ́ọ̀ni tiẹ̀ náà ti tẹ̀ lọ́wọ́ àyàfi kọjẹ́ pé fún mi kí wọn náà ti bàjẹ́ torí pé azahabu bẹ zahabi riban ilà mẹsìlá mẹsìl yẹ̀dẹ́n bí anabi sallallahu alaihi wasallam wọn ni káta káfi wúrà káfi gbàrọ wúrà káfi góòlù káfi gbàrọ góòlù riba ni o àyàfi tí méjèèjì bá jọ dọ́gba ló sùn wọn tó sì jẹ́ pé gba tiẹ̀ fún mi tèmi náà ni tẹ́bá ti ṣe báwọn ìgbà náà ni òsì ní òní tó jẹ́ rìbá a sì rí pé eléyìí iná ni òfin tó di owó òfin tó di owó nù náírà ká fi pààrọ̀ náírà rìbá ni àyàfi tí wọ́n bá dọ́dọ́gba ló ń kà tó sì jẹ́ fún mi wọ́n náà gbà tiẹ̀ tí àwọn mẹ́jọ méjèèjì tí ọba ti péjú pété bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ọ rìbá nù. a fi france bá ká fi gba france fan àyàfi kí wọ́n dọ́dọ́gba ló ń kà orúkọ kà làwọn wó tákàdá yìí èyí tó sùn wọn wọn á tó sùn wọn ni owó tó ti pẹ́ lọ́wọ́ tí gbogbo èèyàn pátá polongodo ti fọwọ́ bà ó lè wúwo lọ́wọ́ tuntun lọ nítorí pé owó dà ń ná tákàdá kò é so owó pépà lásán ni ìjọba ló gbé agbára wọ̀ pé káwọn èèyàn máa náà gẹ́gẹ́ bí owó pàtó pé ní paríparí ìṣirò tìjọba padà máa fún owó tá a ná o náà nìṣirò gold tàbí silver ṣùgbọ́n pépà tá a ná yìí ọ̀dà gbogbo onílàáká ìlú tó kátàkàtà lásán ìdí ni wípé ó níye ibi tí ó yá dé táà sì máa fọ̀rọ̀ alẹ́ táwọn èèyàn máa gbà á tọ́ba ti ya dójú àmì báyìí kálukú òní ìgbà mọ́ ẹsìn wọn kí ń lẹ yorùbá ń bí yíyẹ ẹyọ kan gan lásán kú bá wọn máa yẹ wò ní pé mbolo ti ya tí wọn ti lẹ tọ́ba ti lẹ àwọn òní ìgbà ẹkú lọ lé epo àbí báńkì ẹ ó ní iye tí ọ̀yà dé náà ti báńkì náà gbà tí lè náà gbà àwọn akówó dé lè epo ti ya ẹgbẹ̀rún náírà lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n wá lẹ lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣé yọjọ ẹgbẹ̀rún náírà mọ́ oníjọba lé gbogbo gba àwọn òlẹgbẹlẹ yìí tẹ bá gbé e débàkì lọ lè lẹmọ ẹ láyà pé òkpolo tiri pépà yìí subhanallah ẹgbẹ̀rún náírà mọ nù wọn lè gbolo tiri pépà yìí wàá ti fi yẹn ṣe lè ya ọ̀kájú àtò nípa ọ̀rọ̀ owó yìí tí wọ́n ya pépà ẹgbẹ̀rún náírà sílẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n wá dà á lẹ̀ wájú yẹn tí wọ́n máa tà sáàtà bẹ́ẹ̀ kí ni ẹgbẹ́ bíi kí ni ọ̀dà kò sí dáàbò sí àmọ́ ẹ wá bá ní wò ó tó bá jẹ́ pé góòlù ni wọ́n bá lọ tó di gàárì wọ́n wá dà á lẹ̀ á sábà níta á sá owó nù téèyàn bá ya náírà wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ má ya owó kí ọlọ́mọdé alẹ́jọ́ máa fowó nu jẹ́ o àmọ́ àfẹ́sà pẹ̀júwe ni téèyàn bá ya náírà wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ téèyàn á dà sínú àpamọ́wọ́ ọwọ́ fún ẹ wá kú kalẹ̀ ẹ wá ń kọ́wọ́ bẹ̀ ẹ ń gbé òkè báyìí ẹ ń gbé òkè bí ẹni bùkà yóò òkè báyìí gbogbo ẹni tí wọ́n á wò nínú wọn máa wí èèyàn ló sì ya wèrè báyìí ọkàn fowó jẹ́ sẹ́yìn bá wọ́n bá tó wọ́n bá jẹ́ pé ọmọ gbé lọ nígbè à irú eléyìí wọ́n ná létí ìjọ sọ fún ọ. àmọ́ tí wọ́n bá gbé góòlù ni wọ́n bá gbé gàrí rẹ̀ náà máa ń sọ tó ọba fọ́ra o lè má mẹ́mí délé. wọ́n lu ọ̀pá ni owó góòlù sọ̀hánàmọ́ <laughs> ó túmọ̀ sí pé lábẹ́ òfin náà sọ pé àwọn dákàdá tá a nà ní níkà ń sẹ́lẹ̀ gbogbo ẹ̀ pépà lásán ṣùgbọ́n ìjọba àdúgbò ọ̀kan ló gbágbára wọ̀ wọn nítorí kílọ̀fà tákàdá yìí ẹ̀rí pé tòṣì kékeré so wọn fún lágbára owó ni àwọn èèyàn máa ń tìtorí rẹ̀ para wọn àbí wọn máa ń tìtorí ẹ̀ para wọn wọn ti torí ẹ para wọn bóòlù ní tó bá jẹ pé góòlù là ń kó kábà wọn a ayé ó ti polúkúrú mu tutù bó ṣe wà yìí lọ torí kí wàá lò dínkù náà ní tákàdá tákàdá tà náà yìí torí ẹ̀ ló ti jẹ́ pé náírà tiẹ̀ tó bá fẹ́ fi jàrọ náírà kí láà máa wò òǹkà bí ẹni tó fẹ́ sákàdá tuntun tuntun wọ́n á fún ọ lẹ́gbẹ̀rún náírà kí ló rí dájú pé fọ ẹgbẹ̀rún kan náírà kò bá kò bá kò bá náírà márùn márùn rí ẹ ṣebí tuntun ni èmi fún ẹ wíwó lílo fún mi kò pé lẹ́yìn kò ní tuma torí tí wọ́n bá ti gbà létí tó fún wa ó ti di rìbá ọlọ́sọ ìlànà gbogbo ẹni tí máa ń jẹ rìbá lẹ́yìn eléyìí kọ̀ wá ma lórí owó lásán o bẹ́ẹ̀ náà ló ń jẹ àwọn oúnjẹ tá à ń jẹ pàápàá jùlọ almọ̀tẹ́tò mọ̀dẹ́kà àwọn èyí tá a máa fi ṣe oúnjẹ fúngbà pípẹ́ tó ẹgbẹ́ alẹ́ máa jẹ́ fọ́dún gbọ́ọ́rọ́ tí ò ní tu wa ẹ̀kọ́ àwọn oúnjẹ kan wà bẹ́ẹ̀ tó ẹgbẹ́ fọ́dún gbọ́ọ́rọ́ kò ní tu wa bí ìrẹsì nìsín fọ́dún gbọ́ọ́rọ́ kì í sùn yẹn gẹ́gẹ́ bí alikama fọ́dún gbọ́ọ́rọ́ kì í sùn yẹn gẹ́gẹ́ bí ẹ̀wà kì í sùn yẹn fọ́dún gbọ́ọ́rọ́ àgbàdo ọkà bàbà gbogbo àwọn eléyìí fọdún gbọọrọ kì í súnyà irú àwọn oúnjẹ báyìí tó bá yẹ pé irú wọn la fẹ́ fi gba pààrọ̀ ọrú wọn alikama èyí tí wọ́n fi ń ṣe yẹ̀fun tí wọ́n fi ń ṣe búrẹ́dì ńlá fẹ́ fi gba pààrọ̀ alikama sẹ́mi pé alikama tẹ́ rí yẹn wọn ọjọ́ da a náà oríṣiríṣi ni ọ̀kan dá a lọ. alikama lọ yóò di ẹ̀fún funfun alikama wà sẹ́kítẹ́ bá lọ yóò di alawọ funfun má di alikama wà sẹ́kítẹ́ bá lọ tẹ́ bá fẹ́ fi ro ọkà èyàn kò alikama sì wà bá rò nínú kòkó ni tó gbogbo gbọ́dọ̀ ṣe dá lóríṣiríṣi quality èyí tí ò da fọ́kà ọ̀hún ó lè jẹ́ búrẹ́dì ló ń da fún èyí tó da fọ́kà ọ̀hún tó bá fi ṣe búrẹ́dì ọ̀kà bàmà tó gbogbo ẹ̀ gbọ́dọ̀ ṣe dá ọ̀dà wọ́n á lọ gbé alikama oríṣi kan wá gbogbo lọ́jà ọwọ́ afẹ́ fi gba pààrọ̀ alikama mi kò sí tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́ ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ ní kékinni kọjá mẹsìlẹ́n bẹ́ẹ̀ mẹsìl yẹ́dẹ́n bẹ́ẹ̀ òṣùwọ̀n wọn gbọdọ dọdọ gba, kóńgò mẹ́ta ló gbé wájà kóńgò mẹ́ta gẹ́gẹ́ bíi tiẹ̀ náà ló fi gbà bọ́ọ̀mù bá sì ti náwó sí wọn làwọn náà náwó tiwọn náà ọ. ṣùgbọ́n a lè kóńgò wọn kọ́mọ̀dì rìbá torí pé kóńgò tẹ́ rí a lè bùkún jura lọ. iye òǹkà alikama títí ń bẹ nu kóńgò ńgbà tá à ń kọ́kọ́ wọ̀n á ó lè pọ̀ ó lè dín sí iye tá a padà wọ̀n fi gbà á láti fi pààrọ̀ rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé wíwọ̀n láwọ̀n á gbé sórí òṣùwọ̀n nígbà tá a gbé sórí òṣùwọ̀n kí ló mú jáde èyí tí wọ́n gbé wá déédéé tó mú jáde o iná láwọ̀n fi sàn pọ̀ nínú oríṣi èyí fẹ́ eléyìí ni oníjọ́ jẹ́ rìbá ṣùgbọ́n máa ti ń gba tiẹ̀ bẹ́ẹ̀ làwọn náà gbé tiwọn fún ọ kò sí lọ kábọ̀ ẹ irú ìtọ́ ọ̀tọ̀rọ̀ ò sì sílẹ̀ ọ̀la ni ó ti wá gbà lọ́la ó ti di rìbá yọ jẹ ọwọ́sọwọ́ kó lè bá a súnmọ́ wọ́n ní gàárì gàárì funfun ìjọba sì ti fi kọ́ láti kékeré oníke gàárì pupa lọ́dà ìjọba fi pupa ọwọ́ àti gàrí funfun lọ́jà ọwọ́ abẹ́ fi gba pààrọ̀ gàrí pupa ìyọ̀n gàrí wọn sọ pé à iye tẹ́ ẹ gbé wá ìjọjẹ́ kìlógíràm mẹ́ta a lè fi fún yín ní kìlógíràm mẹ́ta ìta àti fi pupa ìdí ni wípé yàtọ̀ sí pé yìí náà gàrí ni a tún ti náwó epo tá a fi ká àyàfi dẹ́ẹ̀bà fi gba kìlógíráàmù méjì àbọ̀ àbọ̀ wọn kọ́ ike ah, yóò dúró dúró nídùú epo ni ìsìlámù ọ̀gbà bẹ́ẹ̀ kìlógíráàmù mẹ́ta iná ní kìlógíráàmù mẹ́ta ẹ fi kó pàkẹ́ ìfòróró pàkẹ́ pọ̀jà lọ́dọ̀ tiwa iye òṣùwọ̀n tí wọ́n gbé fọ́ ìwọ náà ti kí ni ló fi san padà. kí ló fà á tó fi jẹ́ bẹ́ẹ̀ torí pé gàárì lọ fẹ́ fi gba gàárì ẹ máa já sàkíyèsí rẹ̀ báwọn o ní ìsìn nǹkan oríṣi kan náà lọ fẹ́ fi gba nǹkan oríṣi kan náà rántí pé ìgbà tí alikama yìí tó ń jẹ́ funfun títí ń jẹ́ nkùnmadì ẹ̀rí orúkọ kan náà ni wọ́n sì jọ ń jẹ́ nínú èdè kálukú akéké ni alikama ìgbà tí gàrí tó ń jẹ́ funfun títí ń jẹ́ pupa ṣé ó kọ́ wọ́n yàtọ̀ gàrí náà ni bọ́bá wù ọ́ kú gàrí olóyọ̀ bọ́bá kú gàrí pupa kí ni tí ó gbogbo wọn pọ̀ gàárì tó wọ́n gbọ́dọ̀ jọjọ gba iye òṣùwọ̀n tó o bá mú wá irú rẹ̀ ni wọ́n fi san fún ọ. bẹ́ẹ̀ náà ni ọkà bàbà bẹ́ẹ̀ ni ọkà bàbà bẹ́ẹ̀ làgbàdo kò sí yàtọ̀ láàrin gbogbo àwọn iye tí wọ́n bá mú wá náà wọ́n fọ̀ àgbàdo kan máa wú ọ̀kẹ́ wú dàfẹ́ fi ṣe àní wíwo wọn làfẹ́ lò bákan náà tó bá jẹ́ pé nítorí ogé wá tó fẹ́ fi gbá pààrọ̀ ẹ̀wà ni ẹ̀wà ló mú wá tó fẹ́ fi gbá pààrọ̀ gbogbo oríṣiríṣi ẹ̀wà tó wà láyé ó fẹ́ fi gbá pààrọ̀ ọrú rẹ̀ iye tó gbé wá iye rẹ̀ náà wọ́n gbọ́dọ̀ gbé fún ọ ẹ̀wà ń bẹ tí wọ́n ń pè ní lóòbíà irú ẹ̀wà táwa jẹun tẹ́ ẹ máa jẹ ẹ̀wà tìrẹsì èyí tí wọ́n máa ń ṣe tí wọ́n máa fi búrẹ́dì sí kejì rẹ̀ orúkọ rẹ̀ ní kíni lóbíà ẹ̀wá sì ń bẹ tí wọ́n ń pè ní fúùlù ẹ̀wá ńlá dókítà bá sè é wọ́n á máa sè é tèèpo tèèpo rẹ̀ ni ìgbà tí wọ́n bá wá sè é tó bá jiná tèèpo tèèpo ìwọ́n tó fẹ́ jẹ́ wọ́n lọ́sẹ̀sẹ̀ máa bó èpo kúrò lára rẹ̀ tí wọ́n wá ku ògidì ẹ̀wà lásán tí wọ́n á sẹ̀sẹ̀ máa fi síbí lọ́pọ̀ àbí wọ́n bá ti wọ ọ̀sẹ̀ eléyìí wọ́n pè ní fóònù fóònù ló gbé wá lọ́fẹ́ fi gba pààrọ̀ fóònù fóònù náà kàtígórì ni gbogbo bá tilẹ̀ òkú kàtígórì wọn rí iye tó gbé wá irú rẹ̀ náà iye rẹ̀ náà wọ́n fi fún ọ lórí sí mi torí kọ́ bàbá àdé rìbá bẹ́ẹ̀ ni ẹ̀wá wà wọ́n ń pè ní adẹ́s adẹ́s òun náà ó lẹ̀wà tó yẹ pé máa ń dàbí aláwọ̀ yéye ó máa ń yẹ́lò orí ọwẹ́ ọwẹ́ púpọ̀ tó máa ṣe òjijì yóò ti yí padà yóò ti dàbí gbẹ̀jì wọn ò lè ṣe kọ́sẹ́kù ní koro tó máa ti ṣe yóò yí padà yóò ti gbẹ̀jì tó eléyìí náà tó akérò rẹ ló gbé wá tó fẹ́ fi gbá paarọ̀ òun náà iye tó gbé wá náà ni wọ́n fi kọ́ ẹ̀wá sì wà tó ń pè ní hummus hummus yẹn òun náà ẹ̀wá ni tó máa ṣe òun yóò funfun ni yóò dàbí yẹ̀fun. òun náà tó bá ti lọ gbé wá tó fẹ́ fi gbá iye tó gbé òun náà ni ó o. bákan náà ntọ́jọ ẹ̀wà nínú àwọn oúnjẹ ilé ìtòsọ yìí pé a máa fi jó oúnjẹ gẹ́gẹ́ bí ohun tí wọ́n máa fi tó oúnjẹ sí. àwọn kan wà sẹ́kẹ́ àwọn ètò oúnjẹ fúnra wọn wọ́n máa fi tó oúnjẹ sí gẹ́gẹ́ bí iyọ̀ iyọ̀ oúnjẹ tí wọ́n máa fi ṣe kíni wọ́n máa fi tún oúnjẹ sí bàbá rẹ nìkan tó jókòó ti yọ tó fi síbítì tí ń wàá jẹ láti kíni ń ṣe léyìí bá wà lẹ́la tó bẹ́ẹ̀ ni torí ẹ̀ kì í so oúnjẹ àmọ́ wọ́n máa fi ṣe kíni wọ́n máa fi tún oúnjẹ sí tí ó ṣe wá tí wọ́n fi ní má jẹ Yorùbá rárá Ọlọ́run ṣàdáwò fún wa o àwọn ẹni tó sì ti ṣe ọlọ́dà fún báwọn gbèsè ẹ tẹ báwọn mú kó pátápátá tó iyọ̀ wọ́n máa fi tún oúnjẹ sí bẹ́ẹ̀ ni àlùbọ́sà wọ́n máa fi tún oúnjẹ sí gbogbo tí wọ́n máa fi tún oúnjẹ sí yìí náà kọ̀tọ́ kó gbé wá kó gbọ́ fẹ́ fi wá pààrọ̀ gbé léyìí ẹ iyọ̀ kan ni lọ́jọ́ mínírà ọ̀kan iyọ̀ lásán ni ọwọ́ àlọ́ fẹ́ fi wá pààrọ̀ ọwọ́ á ní ẹ eléyìí báyìí two kilograms rẹ̀ ọwọ́ ti ten kilograms lélẹ̀ kò sí wọ́ọ̀tì lọ́dọ̀ tiwa tó tó tó bẹ́ẹ̀ làlọ́sà iye òṣùwọ̀n iye òṣùwọ̀n ọ̀rọ̀ pé léyìí wọn nílò iye òrùkó domi léyìí lè pẹ́pẹ́pẹ́pẹ́ ọ̀kà wa iye tó bá gbé wa iye rẹ̀ wọn fọ̀ torí kọ́ máa bàa di kíni kọ́ máa bàa di rìbá. torí ẹ̀ wala yajuzu al-jinsu minhu bi jinsihi illa mithlan bi gbogbo tá a bá pè lóúnjẹ kọ̀tọ́. ká fi ẹ̀yà aró oúnjẹ kan gba pààrọ̀ ọrú rẹ̀ àyàfi tí ó sùn wọn méjèèjì kọjọ dọ́gba ọ̀kan ọ̀gbọ́dọ̀ ju kan lọ torí jẹ tí bàbá tura wọn lọ mọ́jẹ̀mú àkọ́kọ́ nù mọ́jẹ̀mú kejì kọjẹ fún mi wọn náà gba ẹ gbọdọ ẹ gbọdọ ẹ gbọdọ lọ lára wala yajuzu fihi ta'khirun kọ̀tọ́ ká fi falẹ̀ o torí ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ní yẹ́dẹ́n bíyẹn ọgbọ́dọ̀ jẹ́ ọwọ́ sọ́wọ́ látọwọ́ tiẹ̀ sọ́wọ́ tiẹ̀ ẹ̀hẹ́n tí wọ́n bá ti dùn bá ń lọ kò sí fìfalẹ̀ mbẹ̀. báwo láti wọn àmọ̀ kí wọ́n jọ dọ́gba yé sojú láti máa wò yá ọ yẹ kí wọ́n dọ́gba ọ̀yẹ́ ká fún a á gbé òṣùwọ̀n tí wọ́n fi wọ̀n nǹkan wá òṣùwọ̀n tí wọ́n fi tó bá wọ̀n nǹkan èsì tí ó mú jáde òun náà ní kílò kílógíràm kò là ń pè ní alimikiyal ohun tí wọ́n fi wọ̀n nǹkan tó ti pé èsì tí ó mú jáde ní kí ni kílógíràmàd kílógíràm ni ó mú jáde gẹ́gẹ́ bí òṣùwọ̀n àwọn ẹlẹ́ran yìí òṣùwọ̀n àwọn ẹlẹ́ran tó ń fi tí wọ́n bá gbé ẹran sí apá kan òṣùwọ̀n wọ́n kó òkúta òṣùwọ̀n sí apá kejì láti fi máa báwo ló wúwo sí irú òṣùwọ̀n yẹn lẹ́sìn wọn nǹkan tẹ́ ẹ fẹ́ fi gba pààrọ̀ ara wọn tòní ìsìn èyí tó ń gbé wa ẹ̀ẹ́gẹ̀ sí apá kan òṣùwọ̀n èkejì ẹ̀ẹ́gẹ̀ sí apá kejì tí báláǹsì bá ti wà láàrin méjèèjì yẹn ni pé èyí tá ti gbé wa àti róòmù èyí tẹ́yìn fẹ́ fi fún lẹ́ẹ̀ máa da ẹ máa da sínú ọ̀rá ẹ máa da sínú ọ̀rá ẹ máa da sínú ọ̀rá ẹ máa fi fún ẹ máa fi fún títí tí balance fi wà láàrin méjèèjì tí balance bá ti wà láàrin méjèèjì ajẹ́ pé ẹ ti sọ̀rọ̀ fún ìbánu. tọ́ ṣùgbọ́n o mìkìyàlù dáálò yóò jẹ́ àlùmìkìyàlù shar'i ohun tí a máa fi wọn nǹkan tẹ́sí tí ó mú jáde ọ̀jẹ̀ kìlógíráàmù ṣùgbọ́n tó ti fi ṣẹ̀rí àfaramọ́ kìí ṣe ti ṣẹ̀rí ọ̀faramọ́ ètí ṣẹ̀rí ọ̀faramọ́ nínú irú òṣùwọ̀n báyẹn ó ní òṣùwọ̀n tí ìdìbò àti fún lọ́rùn tí ó tètè máa pín kílò ti pé láì jẹ́ pé kílò tí pè ẹ̀ pé àwọn èèyàn perfect nípa arúgbó wa láwùjọ tiwa wọn máa bí wọn ṣe máa fún òtún wọn lọ́rùn tó sùn wọn sọ pé mo ti pé láì sí pé tẹ̀lé àwọn lè fara má bò tọ̀ torí tí ọ̀kan bá fi lè pọ̀ jù ká lọ yóò di rìbá àlékún yóò di rìbá àlékún ohun tí rìbá àlékún sì lè wọnú ẹ̀ nínú àwọn nǹkan yóò jẹ́ mọ̀kítàtẹ́nu mọdàkàràn táwọn èèyàn máa jẹ lóúnjẹ fúngbà pípẹ́ wọn sì máa kó pamọ́ níta máa jẹ lóúnjẹ fúngbà pípẹ́ wọn sì máa kó pamọ́ tó irú eléyìí òun náà ní dé rìbá lè wọnú ẹ òṣìṣẹ́ òdiwọ̀n ní ìgbà tá a lè kó pamọ́ dà ṣùgbọ́n gbogbo wa ti á ti mọ̀ ẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ a máa kó pamọ́. torí ẹ̀ afaani wala yajuzu ta'amun bi ta'amin ila ajal kọtọ o káfó oúnjẹ pípa káfó oúnjẹ káfípa pààrọ̀ oúnjẹ títí dìgbà kan pé fún mi ní múdù méjì ìrẹsì màá fi san múdù méjì padà fún ọ ṣùgbọ́n lẹ́yìn oṣù kan fún mi ní múdù méjì màá fi san múdù méjì padà fún ọ lẹ́yìn oṣù méjì kọ̀ọ̀kan ìkura sáàrin yẹn tó bá jẹ́ kó ní fún mi ní múdù méjì màá sanwó rẹ̀ fún ọ lẹ́yìn oṣù méjì tó burú eléyìí ò burú fún mi ní múdù méjì màá fi san múdù méjì padà fún ọ lẹ́yìn oṣù méjì ó burú ó ti di kíni ó ti di rìbá àmọ́ fún mi ní múdù méjì èlò lọ́jẹ́ lọ́jẹ́ five hundred naira màá san fún ọ lẹ́yìn oṣù méjì tó burú kò burú eléyẹn rírajà lórí àwìn ni ni màá san owó rẹ̀ fún ọ ìgbà tó yẹ pọ́tọ̀ lọ́jà tó rà kìí sowó tó san tó fi san fún kò sí tó burú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ ń tajà tẹ́ ń ta oúnjẹ ẹni tó ń ta èrè ìrẹsì àgbàdo ẹnìkan wá nínú àtẹ̀jọ tajà ó ti ta èrè jáde ọta ẹnìkan wá ra èrè ọgọ́rùn-ún àpò lọ́dọ̀ rẹ̀ èyí tó wọn á ní nílẹ̀ jẹ. wọn á ní kọ́ yá òun ní ogún àpò èrè lórí wípé ìgbà tọ́jà tòun náà bá dé wọ́n da ogún àpò èrè ń padà fún ọ àìmáyélu rẹ̀ ní lọ́jà wọ́n sì máa wọ pé kọ́mọ̀bà ròyìn pé nú ọjà tó ń rí tàǹbí ọ ó nìkan wá kù ó fi máa retí ìgbà tí ọjà tiẹ̀ bá dé tọ́jà tiẹ̀ náà bá ti dé sáìdé àkọ́kọ́ tí ọkọ̀ ṣe ni pé yóò kó ogún àpò èrè tiẹ̀ fún ọ ẹ wàá jọ máa dunnú pé ẹnjọ́ máa ń rara yín lọ́wọ́ torí gbà tí wọn náà tọ́lọ́ bá mú ọjà wá fún ọ tí wọn náà bá ta bẹ́ẹ̀ tí iye tó lọ́dọ̀ rẹ ọba pé ọlọ́gbà lọ́dọ̀ tiẹ̀ náà ó fi di títí tọ́jà tiẹ̀ náà fi dé ǹjẹ́ mọ̀ pé gbogbo jẹ́ ìfẹ́ òrìbá ni ìbániládòfin ọlọ ìdí ni wípé ìwọ nísìn ọgbà ogún àpò èrè lórí wípé ogún àpò ló fi dá padà fún ọgbà ogún àpò èrè lórí pé ogún àpò ló fi dá padà fún yéésì kó o gba ogún àpò èrè lórí ìkówó rẹ ló kó fún gbàdó ti sọ pé ogún àpò èrè ló fi dá padà fún ti di rìbá eléyìí là ń pè ní kíni rìbá nàdíà rìbá ni látàrí ìlọ́nilára tó wà mẹ́. tontikọ́ sọ pé ogún àpò náà ló fi dá padà fún kìí ṣe àpò mọ́kànlélógún rìbá ni lórí ìlọ́nilára tó wà mẹ́. àmọ́ tó wáá gbowó rẹ̀ lọ fẹ́ kú padà fún tontikọ́ wọ́n ti gbowó àmọ́ wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ láwìn tí dẹ́yìn oṣù méjì kí wọ́n tó sá fún kìí rìbá àmọ́gbà wa ti sọ pé èrè náà ló fi dá padà fún ó ti di rìbá látàrí ìlọ́nilára ẹlẹ́kejì aṣọ ike aṣọ́kù fẹ́sìyà àdàdé ọ̀rìndànù nínú ilmọ̀ alùsọ́kìl mùtàcálẹ́kì rìbá wọ́n ní aṣọ́kù fẹ́sìyà àdàdé tẹ̀tẹ̀yà kúnìhà aṣọ́kù fẹ́sìyà àdàdé tẹ̀tẹ̀yà kúnìhà ìṣèyẹ méjì pé ṣé ogún àpò tèmi tí ó sì pọ̀ ju ogún àpò tiẹ̀ tí mo gbà lọ ó dàbí ìgbà tó dájú kíkó ti jù lọ. tẹ́lẹ̀ náà kọ́ ṣé iye dọ́là nu ogún àpò tiẹ̀ náà ló ti wà nu ogún àpò tẹ́ dà padà ó lè lé ó lè dínkù nínú rìbá aṣọ́kù fèsì àdàtì tàtà àkókè hà. ṣíṣe ìrèjì nípa àlékún ó dàbí ìgbà tá a lámàdájú pálí kò fi wọ̀ bẹ́ẹ̀. torí di ẹlẹ́yìí báyìí gbogbo àwọn káràkátà tá à ń ṣe yẹn ẹ̀dá máa kíyèsí nítorí kó ṣe ni pé ìgbà tọ́lọ̀ ọba ń ràn wọ́n lọ́wọ́ tó o ta gbogbo ọjà tó wà nínú ṣọ́ọ̀bù rẹ tán o tún ti tà á lé o ti tà á lé sí ojú wọn ni tọ́ ọ wà lọ ra ogún àpò kótó ti kó o gbowó ogún àpò tí o sí lọ́dọ̀ rẹ̀ o ọlọ ràánà pẹ̀lú owó tiẹ̀ kí owó tó bá gbà ó lè jẹ́ pé owó ètò ọtí gbà ètò ọ̀tà tọ́jẹ́ tiẹ̀ o lè mú nínú rẹ̀ kọ́ lọ rúgbó àpòtó òní kọ́ wa ṣẹ̀ṣẹ̀ wá tà fẹ́ni tí ó rà àìsí bẹ́ẹ̀ tó o bá fi lè lọ kó ogún àpò ní ṣọ́ọ̀bù ẹni tó ní tó fi kún ọgọ́rin àpò tí wọ́n nílẹ̀ ó lè bá àjọgọ́rùn-ún ajẹ́ pé ọ̀sà lágbàtà rẹ̀ nu fẹ́ni tó ní lórí igbá iye tó ọ̀tà gẹ́gẹ́ ló kò mọ̀ ọgbọ́dọ̀ ní kọ́bọ̀ bẹ̀. àmọ́ tó bá gbé wọ́n ti kọ́kọ́ ṣáájú rà pẹ̀lú owó tiẹ̀ lọ́padà wá tà fẹ́ni tó rà iye yòówù ọba fi ọkọ̀ tà èrè rẹ̀ ọba àjẹ tàbúà ọlọ́run ọba ló ṣe fún ọ. ilé ìjẹun ti ṣe jẹ́ mìíràn. torí ẹ̀ pọ̀tọ́ ibi ká ra oúnjẹ káfí gba pààrọ̀ oúnjẹ pẹ̀lú ìlọ́nilára lópin ìgbà táwọn oúnjẹ yẹn tá bá dórí sí kan náà o. àbí oúnjẹ tá a fẹ́ fi gba pààrọ̀. yẹn kí tó ń jẹba dórí fìkà náà a gbọ́dọ̀ lọ lára tó o sì gbọ́dọ̀ dúra wọn lọ àmọ́ tí wọn bá dórí fìkà náà bí ká pé alikama ńlọ fẹ́ fi gba ìrẹsì ọ̀tọ̀ lálùkámà ọ̀tọ̀ ní ìrẹsì tó bá ti jẹ́ bẹ́ẹ̀ tẹmọ kórìsì wọn ti yàtọ̀ síra wọn ẹ lè rà wọ́n ẹ lè fa alkama kẹ́ ẹ fi ra ìrẹsì ṣùgbọ́n òfin tiẹ̀ náà ní pé ọgbọ́dọ̀ jẹ́ ọwọ́ sọ́wọ́ lẹ́ẹ̀kan náà àmọ́ tó bá jẹ́ pé oríṣi wọn ti yàtọ̀ báwọn ọ̀kan lè pọ̀ jù lọ kò burú. فإذا اختلفت هذه الأجناس قال النبي صلى الله عليه وسلم táwọn oúnjẹ yìí bá táwọn ọjà yìí bá yàtọ̀ táwọn tẹ́ ń rà tẹ́ ń fi ń tà tẹ́ ń tà tẹ́ ń rà lọ́wọ́ ara yín tó bá ti yàtọ̀ tí ọ̀dọ́ orí sí kan náà. fẹ̀bí ọ̀hún kẹ́yìn fẹ̀ṣẹ̀ tọ́m ìdákaná yẹ̀dẹ́n bìẹ̀. torí tí wọ́n bá ti yàtọ̀ ẹ̀ tà bọ́ bá ti bọ́ bá ti wù yín ṣùgbọ́n ló pe bàtọ́ bá ti jẹ́ fún mi wọ́n náà gbà. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ̀. níbí ẹ̀yẹ ká tẹ̀lé nǹkan kan mú jáde báyìí ike gbogbo ndaba fẹ́ fi gba pààrọ̀ tó bá ti jẹ́ oríṣi nǹkan kan náà ó ní májàmú méjì májàmú alákọ̀ọ́kọ́ òun náà ní ike wọ́n gbọ́dọ̀ jọ dọ́gba níye àbí ló sunwọ̀n ó sì gbọ́dọ̀ jẹ́ ọwọ́ sọ́wọ́ májàmú kejì àmọ́ tí àwọn nǹkan yẹn tí wọ́n bá ti yàtọ̀ síra wọn tí wọ́n bá ti lè yàtọ̀ síra wọn kò burúkú kẹta bó bá ti ṣe wù yín ọ̀kan ọba àjẹyọ kan kékejì ọ̀ọ́dẹ́gbẹ̀rún kò burú ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ ní gíní kọjá yẹ́dẹ́n bíyẹ́d ọ̀wọ́sọ̀wọ́ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin. ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan táwọn yẹn fi so jẹ ni yẹn kí wọ́n lè jẹ́ ní ìsìnkú láwọn yìí o àmọ́ bọ́ bá dúró ló tún jẹ́ rẹ̀ bọ́ bá dúró tún ló tún jẹ́ rẹ̀ bí ẹ̀fọ́ nìsín èèyàn kan bóyá wọ́n dáa fún un lọ́sibítù pé ẹ̀jẹ̀ ò sí lára rẹ̀ tó nǹkan ẹ̀fọ́ ni kí wọ́n máa bọ̀ fún kó máa jẹ kó jẹ ọkà fún kó sì máa jẹ ẹran fún un wọn á bá tẹ̀fọ́ yìí ọ̀pọ̀ ọjọ́ ọjọ́ yó sábà fi lè ṣe dáadáa lónìí ẹ̀rí pé ọmọ jẹ́ ọmọ pátì là wọ́n tún wá ní náà lọ́jẹ́ lálẹ́ o yọ ọmọ jẹ́ yọ ọmọ kò dé pé ṣé ẹ jẹ lọ́sọ̀fà abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ó jẹ́ tó ti rútọ́ àánú rẹ̀ yíká jẹ́ ogún fẹ́ẹ́ tó burú tún ní lọ́jẹ́ lárọ́ la lọ́sàn-án ọ̀la lọ́la à ẹ̀dá fún lẹ́lẹ̀ ẹ̀dá ẹ̀ mọ́ pa ṣé eléyìí èso oúnjẹ táwọn yẹn lè máa jẹ lọ títí. bákan náà olókùndùn máńgò gbogbo pé lọ́sì fi ṣe oúnjẹ wọ́n á ní iṣẹ́ olè wọ́n á ní àwọn ó sì ẹgbẹ́ àpẹẹrẹ máńgò wà. ní sàpẹẹrẹ kékeré o eléyìí tó kú tá a bá sọ géńdé sínú ẹ̀ yọ parẹ́ bẹ̀ wọ́n á gbé kalẹ̀ pé máa jẹ́ nsù oníyè tó ọ̀jẹ̀ wọ́n á gbó ńgbó bẹ́ẹ̀ mọ́ngò mọ́ngò kọ́dà yóò rùn sí ọ láyé kò bẹ́ẹ̀ ni wọ́n yẹn fi àwọn eléyìí tó ń jẹ́ lọ through out àwọn nǹkan tó bá ti rí bẹ́ẹ̀ kò burú a lè fi wọ́n ara rú wọn kọ́kàn pọ̀ jù kálọ̀ ẹ̀rù kò yé wa àwọn nǹkan tá a yẹ fi so ń jẹ ní ìdílé kọ́ lọ mú ìwọ lẹ́fọ̀ọ́ wúkú ẹnìkan sì lẹ́fọ̀ọ́ tẹ̀tẹ̀ ẹsì ní ẹ̀fọ́ kú yìí o lórí àwọn àlọ́ àlọ́ tí wọ́n rò máa wọ́n lọ wúlò kíníkà tọ́níkì kíníkà ẹ̀jẹ̀ kíníkà tọ́ àmọ́ àwọn ẹ̀fọ́ yòókù wọ́n ní àǹfààní sí wọn àwọn náà ní tiwa àwọn náà jẹ́ wọ ọ̀kà jẹ́ zero wọ́n ní àǹfààní sí wọn ní kéé bínú bá dìgbò sí ṣé ò rí gbẹ yá àkàràmọ fún mi mọ ọba jẹgbẹ àwọn ẹfọ tẹtẹ nǹkan gàgàgà ni àti etí ń fi ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ àti etí wọn á ní ọkàn wọn tún kà lọ tó wọn á tọ ìdí ká ẹbọ wú lẹ́yìn ní òun sì níbi ẹfọ tẹtẹ tí ń bẹ lọ́dọ̀ yìí wọn á ní mẹ́wàá ẹfọ tẹtẹ ló wọn fìdí kan wú gbà ẹkọ mẹ́wàá fún ẹgbà kan òun ẹgbẹ́ rìbá lélẹ́ yìí òun tó wà lọ́mọdé fàtàwà lára dá ìpè ẹ òun fi ókú kan òun fi pa <laughs> eléyìí ṣe ìtì rìbá wọnú ẹ̀. bákan náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mà ikú gbogbo olú ayé àyàfi ibi tó tó àwọn abìkan àwọn abìkan lẹ̀ nílé máńgò tó àmọ́ lọ́bàtẹ̀ tó ní àgbàbíta wà nàìjíríà yìí nàìjíríà yìí pé gbogbo máńgò lẹ́gbẹ̀ẹ́ máńgò Ògbómọ̀ṣọ́ láàánú síbẹ̀ yìí náà máa mú ni wọ́n Mango Ògbómọ̀ṣọ́ láàánú yìí máa mú abẹ́nìkan wà sí ń fà sí ń jiyàn lórí eléyìí eléyìí Mustafa kò dàrí. <laughs> èyí sàdídì o tó wọ́n á kó Ògbómọ̀ṣọ́ àmọ́ kó Ògbómọ̀ṣọ́ láàyè òkú méjì wá wọ́n á lọ ru apẹ̀rẹ̀ ẹ̀ mọ́ngò ìlú kan mọ́ngò hmm, ìlú kan wọ́n á ru apẹ̀rẹ̀ rẹ̀ wá ní méjì tí Ògbómọ̀ṣọ́ láàyè láti máa gba apẹ̀rẹ̀ kan pé kò burú kò sí ìdìbò àmẹ́ o kò rò pé yé wa torí mọ́ngò wo ebi so jẹ nílùú lọ́ọ́ jẹ tó fi di pé ọ̀pá gbogbo tí wọn bá ti ti so ń jẹ bí àwọn èso wọ̀nyí báyìí kò sí tó burú fífi kò fi díẹ̀ gba púpọ̀ kò fi púpọ̀ pa kò fi púpọ̀ rẹ̀ kò fi gba díẹ̀ eléyà kò sí tó burú mẹ́. yàtọ̀ tó ń jẹ tá à ń jẹ tá à ń jẹ fúngbà pípẹ́ irú àwọn eléyẹn wọ́n gbọ́dọ̀ jọjọ gba ọ̀. ولا يجوز التفاضل في الجنس الواحد فيما يدخر من الفواكه اليابسة àwọn kan wá bẹ nínú àwọn èso tá à ń sọ̀rọ̀ yìí tó ṣe é gbé a lè kó pamọ́ fúngbà pípẹ́ táwọn èèyàn sì máa fi sóúnjẹ fúngbà pípẹ́ gẹ́gẹ́ bí dẹ̀bínù ẹ̀gẹ́ dẹ̀bínù nílùú tó wà wọn dàbí máńgò nílùú tí máńgò wà èso ló náà bẹ́ẹ̀ làwọn èèyàn láwọn ìlú kan láyé kẹ́bẹ́ yìí ṣe rí máńgò yìí bẹ́ẹ̀ dẹ̀bí nu wa lù wọn náà tọ́lá àwọn tó ń gbin sáàrin títì tí wọ́n gbin lọ ẹlòmíì ó ti máa rò lórí ẹ̀ àtúnbà ah, wo àbí àdúrà tó ń kó wálé pé kí ni tọ́lá <laughs> àti ìgbà náà bá sọ̀rọ̀ máńgò mẹ́ẹ̀ náà ni pé ah mango pé àwọn ọmọ pé ah wàlá ìtàbá wa sí nàìjíríà yìí àdúrà ìtàwọn náà ó kó wá ní bọ́lá ti dáhùn èèyàn. tọ dẹ̀bí inú yẹn òhun tiẹ̀ ẹ pé mango lójú sí títí jọ́ o títí jọ́ o bí ẹnikẹ́ni nísìnyí báyìí wọ́n á ní ah, ká mango sáyé tó bá wù ọ́ ó sì ká ọlọ́kùn sínú àpàtì àgbọ̀ rẹ̀ kékeré ìgbéra kíkẹ́ kíkẹ́ báwo gbogbo ẹ̀wù rẹ̀ ní ọ̀bàjẹ́ gbọ́ báyà torí kò lójútì sígbà ọ̀nà òdì sami ṣùgbọ́n dẹ̀bí nù tẹ́ rí yẹn subhanallah ẹ̀yin náà rí dẹ̀bí nù ni nígbà tí a máa sọ sọ sọ sọ sọ sọ yóò gbẹ yóò pẹ pẹ pẹ pẹ pẹ pẹ pẹ tó àwọn èèyàn sì máa fi so oúnjẹ dẹ̀bí nù eléyìí tó ṣe é pé èso ni wọ́n máa ṣe àyè máa gbẹ wọ́n máa kó pamọ́ fúngbà tó pẹ́ àwọn èèyàn ti máa fi so oúnjẹ abẹ́ẹ̀kan tí àìsà sọ ni a máa ń sọ̀tù méjì nínú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam táì lè dáná ìjọba dáná kílẹ̀kì kaná subhanallah ọlọ́run bá dákun sànù wa o mẹ́jọ jẹ́ pé dẹ̀ra tó ṣe fún àwa yìí ẹ̀dẹ́ ló ṣe fún wa ní ìsìta nínú wa ní ọjọ́ lẹ́ẹ̀mejì ní ìsìtìsì ìbẹ̀lẹ̀ kẹta lẹ́ẹ̀rẹ́ sí ẹni tí ó bá tún jẹun alẹ́ sùn tí máa ń yẹwò àà tó bá jí làárọ̀ ọ̀la ó lè fẹ́ jẹ lé àìsà sì náà máa ń sọsù méjì gbáko nílẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi táwọn èyí dáná kí ló dé kò sí tí wọ́n dání náà nì kí á lè máa jẹ ó ní al-aswadani as-samru wal mílíkì àti dẹ̀bínú làwọn máa jẹ subhanallah torí oúnjẹ ni dẹ̀bínú oúnjẹ ni ìwádìí sì fi hàn lónìí wípé dẹ̀bínú ó ní ọ̀pọ̀lọpọ̀ àìmọye oríṣiríṣi oúnjẹ ni bíi ṣúgà bíi protein ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ èso orú eléyìí a gbọ́dọ̀ fi gba pààrọ̀ dẹ̀bínú àyàfi kí méjèèjì ó ṣe kí ni fún wọn dọ́gba o dẹbínú sí dẹbínú wọn gbọ́dọ̀ dọ́gba tọ ẹnìkan ní haúsá ni máa ń sọ dẹbínú kí lẹ́yìn yorùbá máa ń sọ náà na na dàbídù <laughs> ẹ̀yọ́ ọmọ dẹbínú làwùjọ sọ ẹnìkan ní a. Ah, dẹ́bínú pé dẹ́bínú nù dẹ́bínú báwo pé yọ da ẹbínú kòkè é ṣe dẹ́bínú dẹ́bínú làwọn sọ bí ó sì kọ́ ọkọ̀ kásán pé dámọ̀ nítorí pé àtìlọ haúsá lẹ́yìn ti mú sí yín ẹ̀ẹ́dẹ́ ẹ̀ bá ti pè bá haúsá ṣe ń pè nǹkan rẹ̀ ẹ̀ padà lárúbáwá dẹ́bínú bóòlù tó wá di dàbídù dàbídù báwo nígbà tí ń bọ̀ kílọ́kílọ́kílọ́ kọ́ lẹ́nu dẹ́bìínù ẹ̀hẹ́ ṣẹlẹ́dẹ̀ ń pè nǹkan rẹ̀ nù ìdí haúsá lẹ ti mú wa dẹ́bìínù làwọn ń sọ tó àbíkẹ́ sọ pé támù tó ọ̀dà eléyẹn dábàá bẹ́ẹ̀ ti gbà pààrọ̀ ọgbọ́dọ̀ dọ́gba ọ̀kan ọgbọ́dọ̀ ti sálọ ọ̀kan ọgbọ́dọ̀ ti sálọ torí pé àwọn kó pamọ́ sẹ́ẹ̀mẹsọ bí ìjọba wọn kó pamọ́ bẹ̀ sẹ́kí wọn máa ń sa ẹ máa ń gbẹ wọn kó pamọ́ fún gbàgbọ́ pẹ́ wọn máa fi tó ń jẹ kẹnẹ kòkó kòkó èso oúnjẹ ìpápátẹ ni àbẹ́yìn náà mọ̀ ni kòkó sóúnjẹ ni oúnjẹ báwo náà aya aya èso oúnjẹ ìpápátẹ ni náà náà àsálà. eléyẹ aláwọ alẹ kí ni ń sá ìbá wùsà ni àbá sá làbá o nà awùsà nìyẹn àsá làbá wò awùsà nìyẹn pé wọn máa kóyún pamọ́ pé kí ni ó lè fi tó ń jẹ gbogbo náà á ti ta di ìlú ìwọ̀n ìlú tó ń jẹ náà náà àpùbá bíi mango gan lápò <laughs> ó náà ní azabíìlì azabíìlì azabíìlì ìnàbù ni ìnàbù wọn sá wọn sá sá sá sá sá ńgbà tó gbẹ lójú azabíìlì sẹ́wọ̀n kí sámùrù ń ga kẹsì sámùrù bá ti pilẹ̀ ogun gan rútọ̀pù ni gbàtọ́ tó tó jáde tó ẹsẹ̀ pọ́n wọ́n gbé ní rútọ̀pù ẹ̀fọ́ ọ̀rọ̀ òun ni wọn wàá sá títí títí tó bá gbẹ ní òdì ni dàmú bẹ́ẹ̀ náà ni zẹbí àyínàbù ni tọ ìdánwò ní creep àyínàbù yẹn yọ wà níbi kóró tó ní kóró nínú èso tó ní kóró nínú tómi wà nú ẹ tó tí ẹ bá wá jẹ báwọn ẹ mọ ata ẹ mọ ata ẹ mọ ata ẹ mọ ata títí òun ó fi jẹ kí omi inú rẹ kódà gẹ́gẹ́ bí èso yéye tómi inú rẹ̀ ó fi parẹ́ mọ́ àìkíní awọ rẹ̀ tòtò bá wà pẹ́ bẹ́ẹ̀ yóò wá di nǹkan tó pálá nígbà tó bá ti pálá yàn yóò wá yí àwọ̀ padà láti olómi ewé yóò di aláwọ̀ omi yéye tó ìgbà yẹn ni wọ́n pè ní àṣẹbí wọ́n máa ń tà lórí àtẹ lárúbáwá bí ẹni ń ta pẹ́ wúru àtẹ̀pà ṣùgbọ́n àbá sa sa sa ẹni tí ń ta dẹ̀bí nù bí lè rí kọ́ fẹ́ ra dẹ̀bí ẹgbẹ́ rẹ̀ náà ni máa sábà wà gẹ́gẹ́ bí kóró ká tuntun ayé náà ni wọ́n kó lọ sí gbogbo orú àwọn ìlú yẹn náà bí tó bá ti rí dẹ̀bí nù ó rí dẹ̀bí ó tún rí kóró ká tuntun náà bẹ́ẹ̀ nígbà táwọn òkúkú máa jẹ fa ètò jésù làwọn máa jẹ fa sàdúpẹ́ fọlọ́ eléyìí báyìí gbogbo èso tí wọn bá máa kó pamọ́ náà a lè ṣe kí ni a gbọ́dọ̀ fi gba pààrọ̀ ọrú rẹ̀ àti kọ́ jẹ́ irú kan náà òdiwọ̀n kan náà ó ti jẹ ọwọ́ sí ọwọ́. bákan náà gbogbo tó bá jẹ máa kíkọ́ wọn máa fi somi ọbẹ̀ àbí tó bá jẹ tó ń jẹ gan fúnra ara rẹ̀ wọ́n ní wọ́n gbọ́dọ̀ jẹ́ dọ́gbandọ́gba o èyí tí wọ́n máa mú bí omi gẹ́gẹ́ bí oyin gẹ́gẹ́ bí omi kan omi kan wà tí wọ́n ń tà bẹ́ẹ̀ náà ti rírú ẹ̀ hmm? wọ́n ń pè ní kíni lóyìnbó omi kan ah, a aláwọ̀ àpò ara sáà máa wípé náà kí lomi kan náà sára kìnnì sára kọ adúgbò gbọlọ àwọn amọ mi ka lédè yorùbá pa àwọn òyìnbó ọmọ orúkọ mi ka lédè òyìnbó adúgbò gbọlọ tó omi ka omi ka wà tó jẹ pé wọn ń rí látara òkè gbàtẹ bá lọ àgbàdo abẹ lọ ká bàbà fa omi kankan tó wá wà tó yẹ kékeré sí látara àgbàdo àbí látara òkè látara kí ni wọn ti máa rí náà tó ṣe pé tí oúnjẹ ọba wù ọ tó má fi lè kán omi kan yẹn tó ń jẹ tá sí ọ kí òkèlè àkọ́kọ́ mẹ́tì ìdáná ọ̀fun ni wọ́n lọ jẹ gbogbo jẹ̀ǹkà ẹ̀hẹ́ kí wọ́n máa fi dé ọ̀sán wẹ́wẹ́ pọ̀ náà ẹ́ tọ́bẹ́lì kẹ́sọ̀ eléyà máa dùn máa dùn lẹ́nu kẹ́sọ̀ lásán àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ ìṣọ́ àlà ẹ̀ máa wá di eléyìí gbà náà alẹ́ ẹ̀gbá ẹ̀gbá kpọ́búrú bí tá a dùn ó sínú lónìí ọlọ́wọ́n bá la ń bẹ̀ ìlú àwọn orúkọ rẹ̀ tó dára jù tó dáhùn ròyìn rẹ̀ tó ga jù kó fún wa lágbọ̀ọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó ṣàánú wa lórí àti máa fi ń dáhùn gbọ́ yí wọ̀nyí tá a máa fi ṣe wa o kọ́lọ̀ ń ṣe ní ntí oṣù sábàbí oríire fún aláyàtọ̀ kìyàmà. kọ́má ṣe ní balẹ̀jọ àbúrò fẹ́ni tó wí àtẹni tó gbọ́. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka